لله والصلاة والسلام على رسول الله وعلي وصحبه ومن والاه أدعو كفون ولوم أبو بطل رجع في يوشواني مسلمين وسنرون فوا láti máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn lọ́nkọ́ láti rẹ̀ kọ́mọ̀jì àṣẹ̀sìn ní tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ òun lọ nípa zaka àti wá sọ̀rọ̀ nípa zaka tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan ọ̀sìn àmì ẹran ọ̀sìn so a parí rẹ̀ lónìí ẹlúgbọ́n a sọ̀rọ̀ ní ṣókí lórí zahabu wà bọ́ lẹ́yìn ìgbà a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nabata, lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ rikaz ihe ń bẹ ní so lẹ́yìn ìgbà náà pẹ̀lú ọgọ́lọ́ àwọn bí tí àwọn wọ́n láti ń sàkà fún sàkà tó lè pẹ́pẹ́rẹ́ á sọ̀rọ̀ nípa tiẹ̀ náà ní ṣókí tó kọ́lọ̀ wọ́n láti bẹ̀rẹ̀ kọ́ sí nírọ̀rùn fún wa níbi tá a dé ní fásitì wọn láyé jù máa wọ bẹ́ẹ̀ náà خشية الصدقة ولا شيء فيما دون الفريضة ولا شيء فيما دون الفريضة ولا في الأوقات وما كان من فريقين فيتراجعان بالسوية ولا تؤخذ هلمة ولا ذات عوم ولا عين ولا صغيرة ولا أخوه ولا ركبة ولا ناقل ولا فحم ولا نعم باب زكاة باب زكاة الذهب والفضة هي إذا حال على أحدهم الحول ربع ربع عشر ونصاب الذهب عشرون دينار ونصاب الفضة مئة درهم ولا شيء فيما دون ذلك ولا زكاة في غيرهما من الجواهر وأموال التجارة والمستغلة نعم آه غير متصل قال فصل ولا يجمع بين مفترق من الأنعام ولا يفرق بين مجتمع خشية الصدقة ولا شيء فيما دون الفريضة ní tí wọ́n gbìyànjú láti ṣàlàyé ń bí báyìí ò ní wípé níjọ́ mi èèyàn méjì ni máa ń da owó papọ̀ jẹ́bà jọjọ́ máa ń ṣe owó olówó àbẹ̀wò oníjìkìá a máa ń jọjọ́ ń ṣòwò ẹran náà tó bá ṣe wípé èmi ní ẹran ẹni yìí náà lẹ́ran lápèjúwe èmi ní ẹran fọ́ọ̀tì sálàyé méjì ẹnì kejì mi náà ní fọ́ọ̀tì tó wá jẹ́ lára gbọ́nà sẹ́ńkúrẹ́sà kàṣíwọ̀ ṣùgbọ́n tèmi nìkan bá dá ní fọ́ọ̀tì lápèjúwe nínú gbọ́nà mo ní fọ́ọ̀tì máa yọ ṣáàtù kan ṣáàtù kan yẹn ní máa yọ títí títí tí ó fi di kíni o 120 síbẹ̀ náà ibẹ̀ kọ́ tí ó fi di 120 ó ní màá mọ̀ yọ ṣùgbọ́n àti di 120 tó bá ṣe kémi ní wá ní 40 láfojúwe ẹlòmíì tó yàtọ̀ sí mi ó náà ní 40 ó yàtọ̀ sí kémi ó ní 80 kò tí ìyé ìgbà tẹ́nà ẹbá tó di 40 ní zaka tó sọ̀rọ̀ yẹn lé mi lórí ma wá máa yẹyọ kọ̀ọ̀kan bá ń dí tí ó fi di 120 so yé báyìí nìsí tọ́yìí tẹ́mi bá ní 40 máa yọ ẹyọ kan tí ọ̀rẹ́ mi kan náà bá ní òun náà yọ ẹyọ kan káwá dàpọ̀ gbọ́dọ̀pá láyé ká dàpọ̀ nídàpọ̀ wípé ní sọ́ọ̀bù ẹyọ kan fi rẹ̀ wípé àgbà sọ pé ẹnìkan náà ló ní gbogbo ẹ̀ sọ́ọ̀lá kò bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni báyìí náà mo ti rẹ̀mẹ̀ èmi àtẹ́ni ìlàjọjọ́ dòwò papọ̀ ìlàjọjọ́ ń sinra níjọ́ táwa àjọjọ́ ń sinra àwa ní ẹ̀nà débi wípé àwa ní 40 ṣẹ̀ǹpé sàkàtì wọ̀ tàbá ní 120 ṣẹ̀ǹpé sàkàtì wọ̀ ẹjá mú 40 yẹn pé ìgbà tí wáyé ìjàkà wà wọ̀ tí wọ́n mọ̀ àjà tẹ́nì kọ̀ọ̀kan gbà tiẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan bá ti gbà tiẹ̀ kò níwọ̀ ní sọ́ọ̀bù mọ́ nígbà tásìkò tí àwọn ti dùbà tù tí wọ́n ń da zaka tí wọ́n bá lọ tán àbà tún àbà tún dàpọ̀ kó bá sílámù ṣé kí ní yẹyẹ báyẹn so jus omen hadith òun ni ọ̀rọ̀ yẹn hadith kan ló wá lórí ẹ̀bẹ̀ òní wọn kankan ní ọ̀rọ̀ ìyẹn ni àjọ àlérò pẹ̀lú wàlá yóòj máa ẹ̀wù na mọ̀fítẹ́rìtì nínú àníhàm nínú àwọn ẹran kò bá ṣe ti mọ̀ لا يفرق بين مجتمع خشية الصدقة ولا شيء فيما دون ذلك tí ó jẹ́ nǹkan síwájú àwọn ojúbò yẹn tí wọ́n jẹ́ pé kò jọrọ̀ sí lára ẹran ìyá sọ nígbà mí sálàyé mi sì wọ́n jẹ́ nǹkan síwájú wọ́n láfil alkọ́s ní tí wọ́n gbà lérò pẹ̀lú alkọ́s òun ni títí zakaba péye téèyàn yọ fún ìtọ́kùn náà lèyàn sì mọ̀ yọ lọ títí títí tí àfibọ́ sí gbogbo ni wà máa kí ànà mí ń kọlì ẹ̀kọ́ yìí ní kọ̀yá tààrọ̀ ọjà níbi sẹ̀wìyà èèyàn méjì wọ́n jọjọ ní ẹran látọ̀jú ènìyàn ẹ̀rẹ̀ àwọn wá pé ní sọ́ọ̀bù ìjọtẹ́rẹ̀ àwọn wọ ní sọ́ọ̀bù ó jẹ́ 40 mo rò pálá èmi fún nígbà tí àwọn jùbáàtù tí wọ́n gbà sàkà tí wọ́n dé tẹ́kọ̀ wọ́n mú ẹyọkan ìgbà tí wọ́n mú ẹyọkan ẹyọkan tí wọ́n mú yẹn ọ̀dọ̀ ta ló fọ́ọ̀lù sí ẹ̀tígẹ́ẹ̀tẹ̀ ká níye káná wọn jọ gbé kalẹ̀ tí wọ́n jọjọ fi ra ẹran lápẹ̀jù èmi fi 200 kalẹ̀ ìwọ́n náà fi 200 kalẹ̀ abọ́ 400 kalẹ̀ mìíràn 400 kalẹ̀ láti jọjọ lọ́rẹ́ ẹran iye kaná làfi kalẹ̀ láti ẹjọ́ ń sìn ṣùgbọ́n kíní kan bẹ́ẹ̀ tàbí ọ̀dọ̀ fi kún o tó bá yẹ pé a kó ẹran yẹn síbì kan àwa ń ra oúnjẹ fún ni àníyàn sàkẹ́ ènìyàn tá a bá ń dà ní o ara máa jẹ̀mú tí a fi máa ń yọ sàkà ẹran ni kó jẹ́ sá ìmọ̀ mo rò pálá yẹn mi ti kó jẹ́ ẹran tí à ń dà kì í ṣe ẹran tá a kó síbì kan tá a lọ fi owó ra oúnjẹ wa tí èso oúnjẹ tọ́lọ̀ ní jẹ mo rò pálá yẹn mi ti irú yẹn kó tá a ti fi ra oúnjẹ gan fún gan tá a bá ṣe ó ti fẹ́ ó le tó owó tí sàkọ́wọ́ ń gbà mí Islam dà púpọ̀ tó bá yẹ pé à ń dà ni. tí ń jẹ tí ń padà sílé sáńdà tí ń jẹ tí ń padà sílé ìyẹn láyọ̀ zaka ní aláhùnmá àyàfi tó bá jẹ́ kí méjèèjì láwa ń ṣe à ń fún lóúnjẹ táwa a lè kà sí pé pé nínú tí ń jẹ tá a bá wò kò lè jọsùn mẹ́ta lọ́lọ́dún káwò pé tí à ń fún jẹ ìkẹ́lẹ́ yìí tó ni pé à ń ilé yẹn náà ayọ̀ rẹ̀ mo lè pa àlàyé ta káàmpù ta ń lọ oúnjẹ wá ta ń fún ta ń lọ oúnjẹ wá ta ń fún ẹ̀ǹkú eléyìí ti kú lẹ́nà ta ń dábà so ti yéé nìsín ìyẹn ọ̀wọ́ nù nǹkan ta ń sọ. tọ́yì tí ó bá jẹ́ kọ̀lé mi èèyàn lọ jọ dẹ̀ẹ́nà papọ̀ wọ́n wá yọ zàká wọ́n mọ̀ lọ fàyàtàrọ̀ jọjọ wá sọ láàrin ara wọ́n jọjọ pín nǹkan tí fi yẹn tí wọ́n pín láàrin ara lápèjúwe ó lè jẹ́ wípé gan èmi rẹ̀ ẹran márùn ìwọ rẹ̀ ẹran márùn àwa dàpọ̀ nípa àjọjọ mọ̀ ṣe bísínẹ́sì àjọwọ́ pé àjọ ní kankan náà ni so tèmi reproduce náà reproduce ó lè pé inú ọmọ tèmi ni wò pé mú wà ṣùgbọ́n sẹ́wọ̀n kí wọ́n jọjọ dákọ̀ so kí wọ́n yọ sọ àjọjọ ṣe pín ní àwa méjèèjì ó tọ́jọ́ lọ́mọ pé yín fún ọ ní kankan tọ́rọ yín fún ọ ní kankan kọ́ ẹ̀yẹ́ jọjọ pín iye tó bá jẹ́ díìdíì ni láàrin ẹ̀yìn méjèèjì mo rò pé kí ní ìyẹ́ bá ní so ọlọ́run bọ́ wọlé àjọba yóò pọn àlọ́wọ́ wàlá tó kọ́dù harimatan wàlá bá wa armatun wàlá bá tó hawarin wàlá ayé gbogbo yóò bùyàn ẹja sọ ń dànù ẹja kọ̀rọ̀ àlìfẹ́ bọ̀ wá wàlúwàhàbù àlìfẹ́ bọ̀ báàbù zakati zahabi wal fidda báàbù tí ń sọ̀rọ̀ nípa zakatu zahab àti fidda hiya idha hala ala ahadihim alhawlu rubu al-ushr tí èèyàn bá ní zahabu gold tọwọ́ iye nisọ́bù zaka wọ́n padà sọ fún wa tàbíyàn ní fẹ́ bọ̀ tọwọ́ iye nisọ́bù zaka wọ́n padà sọ fún wa èyí ó yọ rúbù àwọn aláwọ̀ṣẹ̀rẹ̀ mi rúbù aláwọ̀ṣẹ̀rẹ̀ ni one over forty sálàyé mi ti one over forty ìtumọ̀ rẹ̀ ni pé ṣòro rẹ á yọ rúbù one over forty nìyẹn rẹ̀ tá a bá dá sọ́nà mẹ́rin so ẹyọ kan nínú ìdá yẹn á gan so ìyẹn máa wá jẹ́ pé tó bá ṣe pé owó náà ni a pè owó yẹn sọ́nà fọ́ọ̀tì àmìlẹ̀ ọ̀kan bẹ̀ ìyẹn ni àmọ́ láti lè wàrọ̀ kéyà àwọn owó tà ná láyé ìsìn ṣe pé àná azahabu wà fi bọ̀ mọ́ àná fi bọ̀ àti azahabu mọ́ owó pépà ló kù sí àná ṣùgbọ́n iṣẹ́ kan náà láti ṣe tó nìkan lẹ́yìn ìgbà náà bí náà rùdíráàmù náà wọ́n ti sọ náà dówó wọ́n ti sọ ó jẹ́ pé a ṣe ń ná àti fàdákà dì láwọn ibi tí wọ́n ti ń ná tí wọ́n ti ní kí èsì rú ọ̀dọ̀ wa ń bì ọlọ́run bọ́ wọlé yóò ní sọ́ọ̀bù náà rọ̀ ní sọ́ọ̀bù òun dinar 20 dinar ó ṣe déédéé káwọn góòdì báyìí wá jẹ́ 85 gram gramu ká gbé sórí kí ní báyìí kí wọ́n wà sálàyé mi ti kó sí wọn gíráàmù fifty five tó bá ti wá wọ́n ìyẹn ló túmọ̀ sí kí á wà lọ yọ one over forty mo rò pálá yìí mi ti tá a bá gé báyẹn kí ni eh, ó dà pé two point four five kọ́ ni ẹyọ kan máa jẹ́ báyẹn tá a bá ṣe tá a bá gé eighty five yẹn tábà gé pẹ̀lú forty kìíní fún wa. ṣé two point four five náà kàn ní. two two point one two five ẹ̀hìn onítàbá gé eighty five yẹn tẹ́bà forty gé. èmi tó bá yàtọ̀ pé eighty five grams ah mo rò pàlàyé mi ti so i. pípọ̀ rẹ̀ àìpọ̀ rẹ̀ ń bí kò jẹ́ ká lè dirham ń tiẹ̀ tíyẹn bá ti ní dirham tó bá ti lè pé 200 hundred ti ní ní sọ pé ní ìsinyìí tó bá ṣe pé owó ni owó wa ni góòdù iye yẹn pé ọlọ́run jẹ́ àrántí ó yẹ ká wà pé èyí lónìí mo rò pálá yìí mọ̀jẹ́ bọ̀ ọ̀tẹ́ nǹkan máa ń change bí dọ́là ṣe change o máa ń change time ṣùgbọ́n at least a lè tẹ́kìrìbù nǹkan tó súnmọ́ mọ́nà pàlà yìí mẹ́tẹ́ so bí fíọ́dọ̀ sí jẹ́ owó bẹ́ẹ̀ náà ni zahabu náà jẹ́ owó so lábẹ́ bẹ́ẹ̀ yẹn láti wà rọ̀ sọ̀rọ̀ zakatu alhulẹ́yì hulẹ́yì tẹ̀ ń pa àsọ̀rọ̀ kóníyà wípé tíyàn bá ní tíyàn ń lò fúnra rẹ̀ kò bá hulẹ́yì òwe o sálàyé mẹ́tẹ́ kò sì bá kéèyàn lọ ra bó kọ́lọ́ máa fi di dẹkọréètì inú ilé àbí dẹkọréètì àyè kan àbí abọ́ fi dọ̀ kọ́ máa fi dẹkọréètì kò bá wí o ṣàǹkú yẹn fáwọn yẹn náà ṣọ̀ṣọ́ ni tàbí ọkùnrin mi tó fẹ́ ṣọ̀ṣọ́ fáwọn ibìkan tó lọ ra nǹkan tó jẹ́ góòdì ó yàtọ̀ sí àwọn nǹkan tá à ń sọ tàbí àwọn obìnrin ṣàǹkú àwọn ó lẹ́tọ̀ fáwọn láti fi góòdì àti ìgbìnrin ṣe ọ̀ṣọ́ zaka ṣàlàyé iye gíráàmù yẹ èlò ni nígbà tí wọ́n bá rí pé tó ní ṣọ́ọ̀bù wọ́n máa yọ ti yé o ọlọ́run bọ́ wọlé tó bẹ̀rẹ̀ fún àlọ́wọ́ kọ́lá wàlá ṣe àfihàn àdúnà zàlìkà ní tí ò tó eléyìí kò sí zàkà lórí ẹ̀ wàlá zàkà tàfi ọ ìríhì má mílẹ̀ jàwáyé àwọn nǹkan ọ̀ṣọ́ tí wọ́n bí àwọn òkúta ṣẹ́gi bí àwọn ẹlẹ́kẹ̀ ṣẹ́gi bí àwọn kankan ṣẹ́kẹ́ ń wú àwọn náà ńlẹ̀ ni sọ àwọn kan míì tá a bá wú ńlẹ̀ tó yàtọ̀ sáwọn bí àwọn yakutu ní gbogbo ẹ̀ bá ń bá wọn kò sí sàkà lórí tiwọn torí pé kò sẹ́ẹ̀lì fún. sọ bákan náà wà amwalu tijara wal mustaghallat ṣe rí Imam eh, Shawkani rahimahullahu ta'ala stáǹdì méjì ni wọ́n ní lórí àròdò tijara ṣàlàyé mi kí stáǹdì kan nínú náírà àwùtọ́ sáǹjì kan nínú àdúrà ìbáyìí so níbi kan wọ́n ní kò sí eh, zaka fún àròdò tìjára níbòmí wọ́n sọ wípé ó wà fún àròdò tìjára so tí ó ní sí so àmúwáàlù tìjárọ̀ àwọn owó tá rí níbi òwò tàbí owó tá fi ń ṣòwò jàre owó tá fi ń ṣòwò wẹ̀lì tàbí àwọn ààyè kan tá mú tá ń lò fún òwò sísàká wà ń bẹ àbí òsì ń bẹ eléyìí tó jọ ni wípé stand Imam Shawkani tó gbẹ̀yìn ọlọ́run ló mọ̀ jù ṣùgbọ́n stand méjì wọn ní lórí ẹ̀ ó ní pé sàká wà lórí ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí pé sísàká lórí àrùdù tìjára àbí òsì bóyá mọ́tò ni tá a fi ń ṣe wùbá tá a fi ń nábì kan síbi kan èkó sí kìnìkà transport kì í ṣe léyìí tá à ń gùn o àti your personal car o ilé tíyàn gbé kalẹ̀ tíyàn fi ń rẹ́ǹtì ilẹ̀ téèyàn gbé kalẹ̀ téèyàn fi rẹ̀ téèyàn máa fi rẹ̀ náà rẹ̀ ti téèyàn ní káwọn ìyàwó ṣe ṣọ́ọ̀pù kọ kán ṣe sórí rẹ̀ lọ síbẹ̀ náà ibẹ̀ tàbí wò náà máa tún kà àti lọ kí kọ́lé gbé sórí ẹ̀yàn fi ń ṣe bísínẹ́sì ni tàbí àwọn kan wá ń ẹ̀ àwọn oníkàwọ̀ ṣe àwọn tí ó sì ń kamí náà rẹ̀ǹtì gbogbo yẹn àwọn dáńpé ní àròdó ti ni ọlọ́run bọ̀ bàtọ́ láàrin ga ló mọ̀ jù ẹjá bọ́ síbi zakatu nàbàtì náà يجب العيش بالحنطة والشعير والبذرة والتمر والزبيب فما كان يسقى بالمكنة منها ففيه نصف العشر ونصابها خمسة أوسط ولا شيء فيما عدا ذلك كالخضروات وغيره ويجب في العشر العشر ويجوز تعديل الزكاة وعلى الإمام أن يرد في محل بفوائده ويبرأ رد المال بدفعها إلى السلطان وإن كان جاهلا. نعم. so àwọn nǹkan ọ̀gbìn ẹja gbọ́ nǹkan tí mo bẹ́ẹ̀ sọ yìí yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí ra fífi ohun tí wọ́n máa ń sọ ni wípé nǹkan ọ̀gbìn tó bá ti jẹ́ pé à ń jẹ alẹ́ kó pamọ́ wọ́n lè ní zakasa wọn lórí ṣe a bá sọ pé báwọn ni a jẹ́ kí gbogbo nǹkan tá ń ṣe ọ̀gbìn rẹ̀ tá ń kó pamọ́ láyọ̀ zaka lórí ẹ̀ bí ẹ̀wà bí ìrẹsì bí àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkà bàbà nǹkan nǹkan gbogbo ẹ̀ bá wọn. àwọn kan sọ wípé ẹ̀kọ́ ó ti ní àwọn àsunáàf tí anábìsọ́lá aléwà ilé ọ̀sọ́lá ńlá mọ́lẹ̀ pé káyọ̀ zaka lórí ẹ̀ pé kò jù wọn lọ àwọn tó wà lórí sáàmì yẹn sọ pé mẹ́rin péré náà sálàyé mi ti òun ni nǹkan mẹ́rin tí wọ́n dákọ̀ pé ṣe ń pọ̀ ṣàyìn ẹyọ tó rọ̀pù mẹ́ sálàyé mi ti àti tamra àti zẹ̀bí àwọn mẹ́rin yẹn náà sùn wà fún wọn sọ àwọn afáà yìí sọ pé kò sí mẹ́rin yẹn lọ ẹ̀yìn tó bá yàtọ̀ sí wọn nínú nǹkan ọ̀gbìn èyàn ọ̀yọ̀ zàkà pé mo ṣe sàárà kì í ṣe zàkà pé ọ̀sọ̀rọ̀ àyàn tí mo gbọ́dọ̀ yọ tó ní ní sọ́ọ̀bù tiẹ̀ tí wọ́n padà sọ fún akẹ́kọ̀ọ́ sátú àwòsọ̀fin sálàyé mi tí ẹni sùn sọ wọn ni kìí ṣe bẹ́ẹ̀ so ṣùgbọ́n jàn pé gbogbo owó tí mò ní mùsùlùmí bá ní ló lè fi sàárà nù ẹ̀ pé báyẹn ni so ìtọ́ bá ti yàtọ̀ sí mẹ́rẹ̀ ìyẹn ló dẹ̀ lálàáfíà torí hadith wà wípé ẹ má gba zàká lónìí tó bá ti yàtọ̀ sí mẹ́rẹ̀ hadith ò sí lálàáfíà so ó túmọ̀ sí pé àwọn nǹkan tí zàká wọ̀ nù ẹni ó gbìn gbàdó yìí sùn ó kàn ṣe sàárà ń bẹ̀ ni mo rò padà yé mi ti ẹni tó gbin nǹkan mìíràn tó yàtọ̀ sí kọkàn sí tààrà ń bẹ ṣùgbọ́n ẹni tó bá gbin àwọn ń tà ń sọ yìí tó gbin támúrò tó wà wọ̀ ní sọ́ọ̀bù ńgbà tí ó harvest ó gbin ṣàyíyà ó wà wọ̀ ní sọ́ọ̀bù ńgbà tó harvest ó gbin zẹ̀bí ó wà wọ̀ ní sọ́ọ̀bù ńgbà tó harvest àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti fẹ́ǹtọ̀ pẹ̀lú yẹn ó ṣe kíni o. náà ṣé wàá rí àwọn nǹkan ọ̀gbìn náà kún sí méjì àwọn kan ń bẹ tó ṣe wípé òjò tí ń rọ̀ láti sánmà òun ni ó fi wù láfìrè digital harvest àwọn kan bẹ à ń ṣe irrigation láti harvest tó bá ṣe wípé à ń ṣe irrigation ni la fi nọ́rìṣẹ̀ títí títí ó fi gbà tí a harvestẹ̀ ilé yẹn ń tá yọ ń bẹ ní sùwàlà ọ̀sán tọ́lá ìmùtótó ń jẹ́ tá a bá dá sí mẹ́wàá àwọ̀ àmúdá kan nínú ìdá mẹ́wàá àtún àdá méjì one over twenty ṣó ti ẹ̀yìn sí ṣùgbọ́n tó bá ṣe rí pé omi sánmà ló mu tó fi dàgbà sókè kìí ṣe pé ṣe extra wàhálà pé ẹ̀ ń lọ wọn mi sí la àlàó ṣùgbọ́n one over ten ṣó ti ẹ̀ ènìyàn fi yọ ṣàkà fọlọ torí kí tí yẹn bá gbìn tí ò bá wù kí lè yàn sí tí yẹn bá gbìn tán tó dé ọ̀bá rọ̀ kí lè yàn sí. طيب آم قال وما كان يسقى بالمسنى ni yani kama fi irrigation kama fi fún lómi منها ففيه نصف العشر ونوع فاتوينتي نتيا ونصابها خمسة أوسط خمسة أوسط kíní jẹ́ kọ́msátọ̀ àwọ́sùn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àlàyé pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àmì sọ wípé sọ́ráwù kan ní ọ̀nà 60 òun ni ẹyọ kan a wà sọ pé 60 times 5 mọ̀ pàlá tí 300 kí tó bá ti pé sọ́ráwù 300 òun ni lọ ìṣẹ́lá fún bẹ́lẹ̀ yìí fẹ́ sí tàdídì nìsí a lè sọ tàdídì yẹn gbà mí ṣàlọ́ wà láṣẹ́ àfihàn àdá zàlìkà tí ó bá ti tó bá kò sí a kan kẹ́rẹ́ kọ̀dọ̀rọ̀wáàtì kọ̀dọ̀rọ̀wáàtì làwọn ẹ̀fọ́ nǹkan kan kò sí zaka lórí àwọn yìí ọba àgbìn ẹ̀fọ́ ọba àgbìn ńlá ọba àgbìn gbogbo ẹ̀ kò sí zaka lórí àwọn yìí. wàyẹ̀ dìbò fìlà ásálì àlẹ́ ọ̀sùn tó bá sì pé òun yìí ni ó ṣòro sára ọ̀ràn yàn lórí ẹ̀ oníwàwọn bàtẹ́ ṣùgbọ́n gèdè gbogbo yìí tó bá sì pé àwọn yìí máa ń kọ́lé síbi wọ́n wá wòye pé ibi yìí ó táwọn yìí máa ń kọ́lé sí ẹni ọjọ́ rẹ̀ débẹ̀ lẹ́yìn ẹ̀ nìyí wọn lọ pàlà yẹ mẹ́tí wọ́n sọ ìgbẹ̀ bí ìmọ̀ fún ọ ọwá lọ harvest ọwá harvest lọ́dọọdún kò sí wàhálà ọmọ yọ wà nọ fàtẹ́ ni ìyàn tó bá yẹ páyé ìsìn tẹ́pà ń kà pọ̀ tí ni èèyàn ó sì sàárà tó bá wù ú só ti yé nìtò ìyẹn wá ní kìí ṣe wípé kíní gbogbo tó bá yí lọ́sàn-án wà nọ fàtẹ́ tí ó ti ẹni sí ló sọ pé wàyẹ́ jù òfin láásálí àìláwó ṣòro ẹ̀rí pé kò sọ jù báyẹn lọ kò sọ wípé nígbà tó bá pé ní sọ́ọ̀bù àbí kìíní kan dúgbọ́n tó bá rí ni ìyẹn ni tó bá ṣe wípé wọ́n fi àyè ibì kan lẹ̀ fún èèyàn táwọn yẹn ń kọ́lé sí tání kéèyàn nìkan ni kéèyàn máa àfẹ́ tàbí láti gbogbo bí gbogbo yẹn tó bá wà ńbẹ̀ tó sì jẹ́bi tó yẹn máa ń wà ẹni ìlọ̀bì ẹni ẹni bọ́dù sí bọ̀dọ̀ débẹ̀ lẹ́yìn so ẹni yóò máa sànẹ́bì ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan láyé rẹ̀ sallallahu tó sì jẹ́ wípé nígbà tó dàsìkò ọmọ ó ní inú wọn bá ń tí mọ́ ń san láyà anábì náà ní kọ́ mọ̀ san tó bá mú wá tàbí ìwà ní mọ̀ tí ò bá mú wá tí àwọn afáàfi sàlàyé tí mo ṣe ní sin wàyájú sọta àdínlò zaka níjọ́ mi ní ìdìmọ̀ wà nínú ìlú kó tó di wípé ọdún èèyàn wá yípo èèyàn ti rí hájà fáwọn fàkìrì tí wọ́n ní ìdí zaka yìí èèyàn lè yọ bí fọ́ tàyè kódà àwọn mí sọ pé èèyàn lè yan tọdún méjì lẹ̀ tára bá débi mo rò pálá mi ti èmi dé ó ku oṣù kan àbóṣù méjì tí ọdún yẹn ó fi yípo dé tí yẹn ó fi san èèyàn wá rí hájà tó ní agbára fún kéèyàn yọ bóyá fún nínú ìlú bóyá fún èèyàn kan tí yẹn ní pé eléyìí ẹlòmíì ẹlẹ́jẹ̀ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run níwá ó sì méjì owó èèyàn kan ah, àkàkà ọdún mi sàkà mi ọdún yìí ń yọ fún lágbàjá èèyàn sì yọ èèyàn sì yọ sàkà mi ó lẹ́tọ̀ kì í sọ̀rọ̀ àyàn o ṣùgbọ́n lẹ́tọ̀ wàhálà ìmáàmì àyàrúdà sọ̀dàkọ́tì àgùnìyá àgùnìyá yìí kó lè màhálì sí fòkọ̀rọ̀ ìhìn gbogbo ààyè kọ̀ọ̀kan tá a bá ti gba zaka zaka táwọn olówó bẹ̀ bá yọ àwọn tálíkà bẹ̀ lámọ́ fún ààyè kó zaka àbìkan lọ lùbọ̀mí nìtúmọ̀ rẹ̀ torí pé kò sí lùbí tó sọ lọ́sí gbogbo bí jáǹpẹ̀ fún wa ní pé developed country yìí ó lò sí bẹ́ẹ̀ dáadáa sáàmù àwọn ìlú mìíràn bẹ́ẹ̀ báyìí náà iṣẹ́ iṣẹ́ jẹ́ àwọn olóṣìṣẹ́ tẹ̀ wá pọ̀ sí lásìkò covid yìí ọlọ́nkọ́sà nù wa. wọ́n yá bọ̀rọ̀ hùrọ̀ bọ̀lì ẹni ó ní owó tó bá ti yọ zaka rẹ̀ báyìí bí dáfẹ́ ìhá ilà sọ̀rọ̀kọ́ tó sì gbé fún lórí ìlú ọ̀nà tí ẹ ti bọ̀ ó kù sí olórí ìlú lọ́wọ́ kó ṣe bó bá ṣe wù náà sọ pé wàyí ń kíá náà já ìrọ̀ kódà kó ṣe ẹni tó ṣe pé aláburú ni nínú àwọn lórí ìlú oníṣẹ́ fòrójìlẹ̀ lórí yóò sì yọ zaka rẹ̀ yóò sì ṣe kí ni yóò sì yọ fún so ẹnu ọba ń sáàsọ lónìí pẹ̀lú ògbọ́lọ́ pẹ̀lú ògbọ́lọ́ ọba tó lára ga torí kọ̀rọ̀ zaka yẹn a sọ pé a ní ìdí àbùkátà ti ṣùgbọ́n àti bùkátà pọ̀ sí i ní ìjálá yẹwọ́ pọ̀ bí tirẹ̀ insha Allah ta'ala ó súnmọ́ kára ẹ̀ ń lọ́la àbọ̀tún tàbí ìlú láìta àwọn àbọ̀ sí yọ̀rọ̀ àwọn